إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا إنه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الأبي أبي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد أدوقف الله سبحانه وتعالى أترى الصلاة فوى نبوى محمد صلى الله عليه وسلم inṣáàlá àtúmà tẹ̀síwájú lórí ìdánilẹ́kọ̀ọ́ látinú àrísàlá títí ibn abi zayd al-qayrawani rahimahullahu ta'ala èyí tí abára wa sọ ní ọ̀sẹ̀ tí òun náà nípa zaka gbèsè bó ni a ṣe máa yọ afáwọn tẹ̀síwájú wọ́n ni وإن كان الدين أو العرض من ميراث فليستقبل حولا بما يقبض منه gbèsè tó bá ṣe àbí awil art àbí item tó ń bẹ lọ́wọ́ èèyàn tí èèyàn ń tà ní mìíràfin tó bá ṣe wípé nǹkan tí èèyàn jogún ni falyastaqbil hawlan bima yaqbidu minhu wọ́n ni tó bá di kó gbà so lẹ́yìn ọdún kan tó bá ṣe pé kìrí ìṣì ń bẹ ní ọwọ́ rẹ̀ yóò yọ zaka rẹ̀ wa ala al-asagir zakatu fi amwalihim bákan náà àwọn ọmọ kéékèèké tí wọ́n jogún owó lọ́pọ̀ látọ̀dọ̀ bàbá wọn wa ala al-asagir az-zakatu fi amwalihim àwọn ọmọ kéékèèké tí wọ́n jogún owó àbí wọ́n jogún dúkìá láti ọ̀dọ̀ bàbá wọn àbí ìyá wọn wọ́n ní zaka ń bẹ níbi owó wọn fìlàáyìn ni níbi cash tí wọ́n bá gbà àwìlhárf àbí nkókó wọ́n máa àbí nǹkan ọ̀sìn wa zakatul fitri bákan náà zakatul fitri ó ń bẹ lórí àwọn ọmọ kéékèèké náà eléyìí ó ń bẹ ní ìbámu pẹ̀lú ẹni tí àwọn afá kan dúró lórí rẹ̀ òun náà ni wípé zaka orí dúkìá ló wà kò kìí ṣe orí individual zaka ń bẹ lórí ah, owó tí yàn bá ní kò kí ń ṣe nìyẹn gangan òun ni zaka jọ́ràn yàn lé lórí àpèjúwe òun ni ọmọ kékeré ta mú wáyìí bàbá rẹ̀ àbí rẹ̀ jáde láyé wọ́n fi owó lẹ̀ fún tí ó jogún owó tán fílẹ̀ tí ó jogún yìí tó yàn bá tó ní sọ́ọ̀bù tí ọdún kan dẹ̀ lọ lórí ẹ̀mí yóò yọ zaka rẹ̀ náà bàbá wọ ọmọ kékeré tá à ń sọ̀rọ̀ nǹkan yìí kò ń ṣẹni tí ẹ̀sìn tó ti jẹ́ nǹkan tí ó jọ ọ̀ràn yẹn lórí ẹ̀ lápẹjúwe ọmọ tí ó ti bàlágà àbí tó ṣì kéré à sọ pé mo jọ ọ̀ràn yẹn lórí bẹ́ẹ̀ ni ájì ò kìí ṣe ọ̀ràn yẹn lé lórí ṣùgbọ́rù ọmọ báyìí owó tó jogún lọ́dọ̀ bàbá rẹ̀ ọ̀ràn yẹn ni kí wọ́n yọ zaka owó yìí àbí owó tó jogún lọ́dọ̀ ìyá rẹ̀ ọ̀ràn yẹn ni kí wọ́n yọ zaka owó yìí ní tí ọ̀pọ̀lọpọ̀ àwọn afáǹbẹ̀ lórí ẹ̀ arínú àwọn afẹ́sìn wọ́n gbà wípé kò kí ń ṣe ọ̀ràn yẹn lórí rẹ̀ láti yọ zaka ipe tí zaka jọ́ràn yẹn lé lórí òun ni individual ṣé ló jẹ́ pé tí wéèrè bá ní owó tí ó yẹn tó ní sọ́ọ̀bù wọ́n yọ zaka rẹ̀ wọ́n yọ zaka rẹ̀ wọ́n pé ìyàwó Aisha radiyallahu anha a máa yọ zaka rẹ̀ owó àwọn ọmọ òrukàn tó ń bẹ ní ìkápá rẹ̀ torí wípé èyí tó tẹ̀wọ̀n òun náà ni wípé zaka ó jẹ́ ọ̀ranyàn lórí owó tí èèyàn bá filẹ̀ eléyìí tí ó tẹ̀wọ̀n ní sọ́lẹ̀ ni al-imam ibn abi zayd al-qayrawani alayhi rahmatullah ni wọ́n fi ń sọ nínú àrísàlà wọn wípé wàhálà asọ́rí àzàká wàhálà asọ́rí àzàká that is àwọn tí wọ́n jẹ́ ọmọ kéékèèké zaka jẹ́ ọ̀ranyàn lé wọn lórí wàhálà asọ́rí zaka zaka jẹ́ ọ̀rọ̀ èèyàn lórí àwọn tí wọ́n jẹ́ àwọn ọmọ kéékèèké níbo ló ti jẹ́ ọ̀rọ̀ èèyàn lé wọn lórí fèlàáì níbi àwọn káàṣì níbi káàṣì bóyá góòdì ni àbí sílvà àbí ní pánsálì àti bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ́nà àwọn owó tàn náírà wàlhárf bákanáà níbi nǹkan oko wàlmáṣíyà àti bí nǹkan ọ̀sìn wa zakatil fitri àti zakatil fitri wa zakatil fitri àti zakatil fitri ṣe ló jẹ́ pé tó bá dínú lẹ́yìn ìtúnú àwẹ̀ àti lẹ́yìn tí a bá gbà Ramadan sẹ́ni ní ọjọ́ ìtúnú àwẹ̀ kó tó di pé a lọ fún 8 ayọ̀ zakatul fitri hayo ti àwọn ọmọ kina, náà torí pé zakatul fitri ni ọ̀rọ̀ ayọ̀ ni ó jẹ́ lórí àwọn náà pàtàkì jùlọ àwọn tó jẹ́ àwọn òbí wọn wọ́n yọ on their behalf afáǹtẹ̀síwájú wọ́n ní wàlànzakata àlà abdin kò sí zaka ولعل من فيه بقية رق في ذلك كله ẹni tó jẹ́ ẹrú zakọ́ kìí ṣe ọ̀ràn yẹn lé lórí àbẹ́ni tó ṣe pé kò tí ìtúlòkù ẹrú tán yányá fàyíza àrùn tí kọ fàlìyẹ tàní tó bá rí wípé wọ́n túlòkù ẹrú ní tó bá ń bẹ lọ́wọ́ rẹ̀ ní dúkìá yóò ṣe ní nǹkan tó ṣe wípé yóò máa retí ọdún kan lórí ẹ̀ fẹ̀yẹ̀tẹ́ni faulan ní yawmi ìrìn bí ma yamliku min mali láti ọjọ́ yẹn ni ó ti máa retí ipé kíkì ní ìkó pé ọdún kan tí ó bá ná owó yẹn síbòmí ìtítọ́ ìpé ọdún kan yóò yọ zaka lórí rẹ̀ so lẹ́yìn ó jẹ́ nípa zaka lórí àwọn ọmọ kéékèèké bákan náà zaka lórí ẹni tó jẹ́ ẹrú wàlá zakata la ahadin fi abdihi wa khadimihi wa farasi wọ́n ní ìzàkó kìí ṣe ọ̀ràn yẹn fún ẹni tó bá ní ẹrú láti yọ zàkà ẹrú yẹn nísìnyàn ní ẹrú gẹ́gẹ́ bó ṣe ní àwọn items míì náà zakọ́ kì í ṣe ọ̀ràn yẹn lórí ẹni tó bá ní ẹrú láti yọ zakẹ́ ẹrú yẹn wọ̀kan nínú àbí ẹrú tó ń ṣe bọ̀ìsìn ọ̀fọ́rasí bákanáà ẹṣin tó fi ń ṣe nǹkan gùn àbí tó fi ń ṣiṣẹ́ kò sí zaka lórí rẹ̀ wàdáàrí yìí ilé tó ń gbé kò sí zaka lórí ẹ̀ wala ma yutakhadh lil qinya bákan náà nǹkan tó ṣe wípé èèyàn ń lò nínú rìbá nínú àwọn ilé gbígbé wal road àti níbi àwọn items wala fima yutakhadh lil libas min al huliyyi bákan náà àwọn nǹkan tí èèyàn bá ń wọ̀ nínú àwọn nǹkan tó jẹ́ ẹ̀ṣọ́ gold àbí ẹ̀ṣọ́ fàdákà ìtí àfáàfin rinlẹ̀ fún wa ní àyè yìí náà ó ní wípé ẹni tó ní ẹrú tó ń bó ti jẹ́ pé òun ló ní ẹrú yẹn ọmọ ọ̀dọ̀ là ń sọ ẹrú là ń sọ̀rọ̀ ń parẹ̀ ẹni tó ní ẹrú zaka ò sí lórí ẹrú yẹn bákan náà ẹni tó ní ẹṣin tó fi ń ṣe nǹkan ọ̀gùn àbí tó fi ń ṣiṣẹ́ kò sí zaka lórí ẹṣin yẹn kí ni ẹ̀rí tó ń bẹ fún eléyìí anábọ̀ muhammad sallallahu alayhi wa sallam ó ní la zakata muslim fi farasihi wala abdi zakọ́ kìí ṣọ̀rọ̀ yẹn fún mùsùlùmí láti yọ lórí ẹrú tó ní àbí lórí ẹṣin tó ní àyàfi tó bá ṣe pé ẹrú tó ní yìí ó ní wọn nítorí ìpókúmọ̀ tàwọn then àádá padà síbi ròròdò tìjára. àádá padà síbi òródó àtijára èyàn ra ẹrú pẹ̀lú àníyàn tó kí ni òun fẹ́ máa tà wọ́n àbí èyàn ra ẹṣin pẹ̀lú àníyàn pé òun fẹ́ máa tà òun fẹ́ máa tẹ́ṣin èyàn ti di ọjà títà tó zakawọ̀ ní tí ọ̀pọ̀lọpọ̀ àwọn afáà tí wọ́n ń bẹ lórí fi ra ẹṣin yìí àbí ẹrú yìí ó ní fún lílò kò sí zaka lórí ẹ̀ eléyìí náà ló applicable sí gbogbo àwọn nǹkan tó ṣe wípé èèyàn lónìí àyàfi gold àti silver tó ṣe pé ẹnu àwọn àfókùlé lórí so ta bá wo ọ̀rọ̀ tí ìmáàmù yìí sọ ó ní wà láfí máa yìí tọ́kàdù lè libáàsì min al-huliyyi position àfáà yìí òun ni pé gold àti silver tí obìnrin lò gẹ́gẹ́ bí jewelries kò sí zaka lórí ẹ̀ torí pé nǹkan tó ń lò ní ó ń lò ó fúnra rẹ̀ ní so kò sí zaka lórí ẹ̀ eléyìí kó nìkan tí ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà tí wọ́n ń bẹ lórí rẹ̀ ìpé kò sí zaka lórí góòbù tí obìnrin ń lò gẹ́gẹ́ bí ẹ̀ṣọ́ lórí sílvà tó ń lò gẹ́gẹ́ bí ẹ̀ṣọ́ pé kò sí zaka lórí rẹ̀ a ti sọ̀rọ̀ ń pe eléyìí tẹ́lẹ̀ a ní àwọn bíi márùn-ún nú àwọn sáré ni wọ́n gba ọ̀rọ̀ yìí látẹ̀dọ̀ wọn lára wọn òun ni Anas Malik Jabir bákan náà ìyàwó Aisha radiyallahu anha Abdullahi bin Umar àtàwọn míì bẹ́ẹ̀ tó ṣe wípé wọ́n gbà wá látọ̀dọ̀ wọn ṣùgbọ́n apákanú àwọn àfá àwọn bá pé zaka ń bẹ lórí ẹ̀ eléyìnra ìyàbò anífà àtàwọn míì nínú àwọn àfá tán gbà pé zaka ń lórí àwọn nǹkan ẹ̀ṣọ́ tí obìnrin ń lò tó jẹ́ góòlù àti sílvà ó gbọ́dọ̀ yọ zaka rẹ̀ tó bá ti di pé kí ni ó pé ní sọ́ọ̀bù adẹ̀tìmọ̀ ní sọ́ọ̀bù góòlù àti sílvà a ní títí góòlù 85 gram ní ìyẹn ló ṣe dédé ìṣúrúnà dinara 20 dinara títí sílvà òun tiẹ̀ 595 grams òun ló ṣe déédéé ní ata dirhami ìyẹn two hundred dirham kárẹ̀ mọ́ gbàgbé lára àwọn kata ti sọ fúnra wa tẹ́lẹ̀ nípa ọ̀rọ̀ èwo ni kálórí standard lónìí a ní ọ̀pọ̀lọpọ̀ àwọn majamiu fiqhiyya fiqh academies under Rabitatul Alami Islami under uh, eh, oic ni èyí tí wọ́n mú òun náà ni adnan ní sọ̀bẹ́ yìí èyí tó wá kéré jù adẹ̀jẹ́ kó yé wa pé ní àsìkò táwa yìí silver òun náà ni tó kéré jù hátà dá dáìmá ní Saudiya àwọn náà tí wọ́n mú òun ni pé fífà ó ní a ti ṣe standard torí pé òun ló kéré jùlọ méjèèjì ní àsìkò táwa yìí so ẹni tó bá fi lè ní nǹkan bí 150,000 tọdún kan lọ lórí rẹ̀ a ní zakati wọ́ gẹ́gẹ́ bí a ní zakati wọ́ gẹ́gẹ́ bí nǹkan tí a ti bára sọ̀rọ̀ ní ní ìtò tẹ́wọ̀n so nísìn kì ti sílva lámú sílva ẹni tó bá fi lè ní tó tó ní sọ́ọ̀bù sílva lọ́wọ́ ní ìwé ìrìnàbí èyàn rẹ̀ ṣùgbọ́n tó wáyé pé jewelries ni ó ní gold jewelries kí jewelry gold tó ń bẹ lọ́wọ́ rẹ̀ àbí gold a ní ọgbọ̀rọ̀ tó wọ́ọ̀tì grams ọgbọ̀rọ̀ tó wọ́ọ̀tì 85 grams tí ó bá tó 85 grams kò sí zaka lórí ẹ̀ ṣùgbọ́n tá a bá ní ká wo ti àwọn owó ná náírà ní euro ní pansali ní dọ́là ní rial èyí tá ṣe standard yẹ̀ rí ti sí báńkì èyí tá a fi ṣe standard yẹ òun ni silver a ní eléyìí ní ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà lónìí ni wọ́n mú bẹ́ẹ̀ ni ara wọn tó sì fi gold ṣe standard so ìyẹn yóò máa lọ nǹkan bí one million ó lé díẹ̀ òun ni ti gold wa jẹ́ ìyẹn nípa zaka owó òun là ń sọ o ṣùgbọ́n bẹ́ẹ̀ pé góòdù gangan la fẹ́ yọ zaka rẹ̀ tí góòdù yìí ò bá tó eighty grams zako wọ́ tó wáyé pé sí ìgbà gangan la fẹ́ yọ zaka rẹ̀ tí ò bá tó five hundred and ninety five grams zako wọ́ ṣùgbọ́n méjèèjì yìí ó ní owó tí wọ́n ná láyé jọun nísìn wọn ná wọn mọ́ àwọn kan míì ló ti replace wọn so àwọn tó wá replace wọn yìí èrò láti ṣe standard ṣe gold ni àbí silver àní tí ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáàmú òun ni pé silver òun láti ṣe standard wọn so àti ṣàlàyé ní ẹ̀kúnrẹ́rẹ́ ní pélé yìí so ẹni tó ní nǹkan bíi one hundred and fifty thousand naira ní àsìkò táwa yìí tó tọ́jú pamọ́ bí a sì lé ní àbí báǹkì ló tọ́jú ẹ̀ sí tọ́dún kan ti lọ lórí ẹ̀ ẹnìyàn máa yọ zaka yóò yọ 2.5% zakai kíní owó tó ní so eléyìí jẹ́ ọ̀rọ̀ tí a ṣe ní àlàyé fúnra wa ṣùgbọ́n ẹgbẹ́ yẹ́ bí nǹkan tí a fọ́ àmú tí ẹ̀ o ní pé ẹni tí ó bá ní gold àbí silver tí ó dẹ̀ sí fún zaka àsọ́rí tí ó sí fún ẹ̀ṣọ́ ẹni yóò yọ zaka rẹ̀ ṣùgbọ́n bá tó wà fún ẹ̀ṣọ́ obìnrin yóò ní yọ zaka rẹ̀ náà tó wá ṣe pé ọkùnrin lẹni tó ní góòdù tí ó jẹ́ ẹ̀ṣọ́ ńkọ́ yóò yọ zaka rẹ̀ torí pé kò sí zaka kò sí zaka lórí kíni torí pé ọkùnrin kò tọ́ fún láti lè fi láti lè lo jewelries tó jẹ́ ti gold kò tọ́ fún láti lo jewelries tó jẹ́ ti gold jewelry tó jẹ́ ti silver náà lẹ́yìn òrùka so eléyìí náà kò ṣe nǹkan tó wà advisable fún ọkùnrin láti lò ó kódà kò ṣe pé kí ni kó jẹ́ bí ago káwàá ti sọ necklace àti bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ so èyí tó bọ́jẹ́ tàwọn obìnrin a ní ọ̀pọ̀lọpọ̀ wọn afá ní kò sí zaka lórí jewelries wọn àyàfi tó bá ń ta lókù àbí wọ́n fi ń rẹ́ǹtì gẹ́gẹ́ bí àwọn hanabila bí àwọn ṣe mú ti àwọn gbà pé tó ẹ tó wọ́n fi ń rẹ́ǹtì ní zakawọ̀ bákan náà tán bá ń ta wọn so obìnrin tó ń ta góòdù nísìn tó ń ta jewelries góòdù àti silver zakawọ góòdù àti silver tó ń ta o òun kọ́ là ń sọ ṣùgbọ́n ẹni tó rà lọ́wọ́ ọrú obìnrin bẹ́ẹ̀ lóbìnrin tó ń fẹ́ fi ṣe ẹ̀gbọ́ ọwọ́ àbí ṣéènù ọrùn àbí òrùka àbí aago ló fẹ́ lò fún irú obìnrin báyìí ni a ní ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà ní zaka owó a ní ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà ní zaka owó then arínú àwọn àfáà tó ń gbà pé kí ni zaka owó kí ni nǹkan tí wọ́n dúró lé lórí ìyẹn àwọn tó sọ pé zaka owó òun náà ni ọ̀rọ̀ tí anábùwà Muhammad sallallahu alayhi wa sallam tí ó sọ nígbà tó rí arábìnrin kan tí ó mú ọmọ rẹ̀ wá sọ́dọ̀ Ànábì sallallahu alaihi wasallam ẹ̀gbọ́ ọwọ́ tí ọmọ yìí wọ̀ ó jẹ́ kí ni ẹ̀gbọ́ ọwọ́ ti gold so eléyìí ó jẹ́ kí Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam bẹ́ẹ̀ lọ obìnrin pé ṣó yọ zaka rẹ̀ obìnrin ní rárá anábì sallallahu alaihi wasallam ní ṣó nífẹ̀ẹ́ sí kó ṣe pé kí ọlọ́mọba subhanahu wa ta'ala kó fi ẹgbọ́wọ́ yìí kó fi ṣe okùnfà náà fún ẹ tí wọ́n fi wí ẹ lọ́wọ́ gẹ́gẹ́ bí bangus onírárá sọ̀rọ̀bọ̀ muhammad sallallahu alaihi wasallam yọ tó yẹ kó yọ ń bẹ́ẹ̀ eléyìí ni àwọn minority ni wọ́n fi sọ wípé kí ni zaka wọ àwọn jewelries wọ̀nyí ni wọ́n fi ní zaka wọ àwọn jewelries wọ̀nyí ṣùgbọ́n àwọn majority wọ́n ní anábíwá Muhammad sallallahu alaihi wasallam ká encourage rẹ̀ láti lè ṣe ìtọrẹ àánú lára nǹkan tó ń bẹ lọ́wọ́ rẹ̀ ni so ṣe wípé torí kó jẹ́ ọ̀rọ̀ ẹ̀yàn lé lórí láti yọ mẹ́mí tí àwọn minority tí wọ́n fi ṣẹ̀rí nǹkan tí ó strong dáadáa ni ṣùgbọ́n àwọn majority tán ní kò sí zaka lórí ẹ̀ lára wọn náà ni àfáà tí a ń kàfẹ́ àwọn yìí wà so àwọn gbà wípé jewelries yẹn nìyí ó fọ́ sí abẹ́ àwọn nǹkan tá a máa ń lò fún personal use irú obìnrin tó ń lò fún personal use yẹn yìí kò sí àtọ̀ láàrin jewelries yẹn àti àwọn nǹkan míì nísìnyí a ti sọ wípé ẹni tí ó bá ní màálù àbó ní rànkúnmí àbó ní àgbò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó ṣe pé ó ń lò wọ́n fún personal use ni eléyìí pé kò sí zaka mẹ́ dàtí pátánà yìí sàn sọ ní pé ó fi ń gbẹ́rù àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n tó wáyé pé yìí tó ṣe pé ó ń gba wàrà rẹ̀ ó dẹ̀ ń pàjẹ́ ń bẹ́ẹ̀ ní sọ́ọ̀bù wọn á padà mọ́ ṣàlàyé yẹn fún wa tó bá ṣe pé yìí tí à ń tá ń tún wọn ta ní ìyẹn ti fọ́ọ̀lù sí abẹ́ òrùdù tìjára kódà kó ṣe pé mọ̀lú ẹ̀yọ̀ kan ni àbí màálù méjì nísì màálù kan gbà mí wọ́n tẹ́lẹ̀ tó 200,000 ẹni tó kó mi 200,000 ní tó fi ra màálù ẹyọ kan tó lóun fẹ́ ta yóò yọ zaka rẹ̀ tí ọdún kan bá lọ lórí rẹ̀ ní bí a lórí owó yẹn owó tó ń sọ di màálù tó ń ta màálù yẹn tó tún sọ di owó padà tọ́dún kan bá lọ lórí owó tó fi ra màálù yẹn yóò yọ 2.5% kìíní yẹn ni that is ọjà tó ń tà so eléyìí ó jẹ́ àwọn nǹkan tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ zaka nípa nǹkan tó ní ṣe pẹ̀lú ẹ̀ṣọ́ nìyí so gold àti silver ọ̀pọ̀lọpọ̀ àwọn afọ́ àgbà wípé kò sí zaka lórí wọn tó bá ṣe wípé wọ́n ń lò fún ẹ̀ṣọ́ ni kò tó túmọ̀ sí pé ìtún wọn bá lò fún ẹ̀ṣọ́ zakawa lórí àwọn yẹn so inshallah àdàdómi báyìí abẹ́lọ́wọ́ bá subhanahu wa ta'ala ìwọ̀n bá tá a bára wa sọ yìí kọ́lọ́wọ́ kò dé kí ó lò fún ẹnì kọ̀ọ̀kan wa àtàwà tí a ń gbọ́ àtẹ́ntó sọ kọ́lọ́wọ́ subhanahu wa kó mọ́ dùn wa ní ládàá rẹ̀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 alhamdulillah salatu wassalamu ala rasulillah wa ba'd a nípa ẹni tí ó ń ṣiṣẹ́ agbèrò eléyìí a abẹ́ ìfẹ́ ipá gbowó lọ́wọ́ àwọn èèyàn ló kó sí ó dẹ̀ jẹ́ nǹkan tí ó léwu gan níwájú ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala. ala anábọ̀wà muhammad sallallahu alayhi wa sallam ó sọ̀rọ̀ ń pa àwọn èèyàn tó ṣe wípé wọn àti ma bẹ lásìkò ṣùgbọ́n wọ́n ṣì ń padà bọ̀ wá ìgbà tí ó wá describe wọn ó ní rijalun bi aydihim siyatun yadribuna biha an àwọn èèyàn tó ṣe wípé wọ́n mú ẹgbà dání tó ṣe pé wọ́n fi ń na àwọn èèyàn so tó túmọ̀ sí pé wọ́n máa fipá gbowó lọ́wọ́ àwọn èèyàn àtàwọn nǹkan míì tí ó jọmọ́ báyẹn bákan Muhammad sallallahu alayhi wa sallam ó sọ nípa sọ ibù makus olè tó ń fi ipa gbowó lọ́wọ́ èèyàn ìgbà tí ìkan lára àwọn tó ṣe zìnà wọ́n sọ olókópa tí ẹ̀jẹ̀ rẹ̀ wá ta sí ìkan àwọn mùsùlùmí ìyẹn wá ṣépè fún ní sọ́nàbọ̀wà Muhammad sallallahu alaihi wasallam ní laqad tabat لو تابها صاحب مكس لغفر له ẹni yìí ó ti túbá ìyẹn arákùnrin tó ṣe zìnà yìí ó ti túbá ní tútúbá tó ṣe wípé ẹni tó ń fi pá gbowó lọ́wọ́ àwọn èèyàn tó bá fi lè túrú tútúbá bẹ́ẹ̀ yóò rí àforíjì lọ́dọ̀ ọlọ́wọ́n ọba fúkàgbò comparison yẹn obìnrin tó ti bímọ rí àbí tó bẹ́ńlé ọkọ tó wá ṣe zìnà tí alámọ̀rí rẹ̀ wá jáde tàwà sọ lókò pa alámọ̀rí rẹ̀ tó jáde obìnrin yí gangan fún rẹ̀ ló wá rìpọ́tù ààrẹ fún anábọ̀wà Muhammad sallallahu alayhi wa sallam nípò ń ṣe zìnà pé kí anábì kí ó títí ẹnì kejì Maiz ìyẹn ọkùnrin tá ń sọ òun náà ló wá rìpọ́ọ̀tù ara rẹ̀ fún anábọ̀wá Muhammad sallallahu alayhi wa sallam òun ló wá bá kó ń ṣe zina sọ anábọ̀wá Muhammad sallallahu alayhi wa sallam ó wá nìkan lọ sọ lókò pa ẹ̀jẹ̀ rẹ̀ wá ta sí èèyàn kanú àwọn tí wọ́n ń sọ lókò ní ní ń wá ṣépè fún anábọ̀wà muhammad sallallahu alaihi wasallam wani laqad taba tawbatan law taba asahibu maksin la ghufira la ó ti túbá ní tútúbá tó ṣe wípé ẹni tó ń fipá gbowó tó bá fi lè túrú tútúbá ẹ̀yìn àwọn ó ṣàforíjì fún ṣùkáwò ọ̀rọ̀ oníjìnà àtẹni tó ń gbowó èlé tó ń fipá gba owó káwò comparison tí a Muhammad sallallahu alaihi wasallam tó ṣe ìkànnì anábọ̀ Muhammad sallallahu alaihi wasallam olótúbá ìyẹn oníjìnà ẹ̀ pé tútúbá tó túbá ni tí àwọn 17 mú àwọn ará Madina tó bá fi lè tútúbá irú ẹni ọlọ́wọ́ bó ṣàforíjì fún wọn àbí yóò làwátì àtùwọ̀n yóò jẹ́ nǹkan tí ó kárí gbogbo wọn ni sókílà fẹ́ ló ń délé yìí o ní pé ìfi ẹni tó ń fi pàgbé lọ́wọ́ àwọn èèyàn fi wé onízìnà eléyìí ó ṣò pé ẹ̀ṣẹ̀ ńláńlá ni sọ̀tàwádẹ́ wo ọ̀pọ̀lọpọ̀ àwọn tó máa ń ṣe náà ni bí a ń fi ìṣẹ́ fi ẹgbà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ti gbà lọ́wọ́ àwọn èèyàn ìyẹn ni tí ó bá fẹ́ fún wa so yóò jẹ́ kí àwọn èèyàn kó sí abẹ́ irú nǹkan báyìí so ló jẹ́ pé nǹkan tó le ni ní tó dáa náà ni pé kí èèyàn try láti avoid àwọn nǹkan wọ̀nyí tí gbogbo sí gbogbo tí a bá ń kójọ láyé ní nǹkan tí ó padà wá sópin ni sọ̀rọ̀ ọlọ́wọ́ bá nìkan òun náà ni tí ó ṣẹ́kù so kò sí ipò téèyàn léwu kó wà ẹni tọ́lọ́ bá gbéga níwájú rẹ̀ òun lẹni tó jẹ́ ẹni àgbéga sọkọ́lọ́ ọba subhanahu wa ta'ala kó ṣàánú ẹni kọ̀ọ̀kan wa àwọn ọmọ ìyàtọ̀ kó sínú nǹkan báyìí náà kọ́lọ́ ọba kó ṣe wọ́n fún wa láti kúrò mẹ́ sọkò bí yẹn ṣe jẹ́ wallahu a'lam náà mẹ́rin tó túbá kúrò bí nǹkan tó ń ṣe tí ó dá ní kí ni ó ṣe pẹ̀lú owó náà ìgbà tó ti túbá kúrò mẹ́rin nìyí èyí tó tẹ̀wọ̀n wallahu alam kò ní pé tó bá ṣeré kò ní nǹkan tí ó máa jẹ kó mú nǹkan tí ó jẹ ń bẹ́ ṣùgbọ́n tó wá pé nǹkan tó wà ní abundance ni tó ṣe pé ó ní nǹkan míì tó ń ṣe tó ń fẹ́ ṣe lówó kó ṣe sọ́dákọ̀ pẹ̀lú nǹkan yẹn سكجابي أنا شجاء والله أعلم سبحانك اللهم بحمدك أشرا لا إله إلا أنت استغفرك واتوب إليك والسلام عليكم ورحمة الله وبركاته